kọ́ríntì kejì orí kẹsàn-án. nípa ti ìrànlọ́wọ́ fún àwọn onígbàgbọ́ kò nílò pé kí n tún kọ ìwé sí yín mọ́ nítorí mo mọ àníyàn yín mo sì ń fi ọwọ́ sọ̀yà nípa yín fún àwọn ará Macedonia pé Àkáyà ti parí ètò tiwọn láti ọdún tí ó kọjá ìtara yín sì ti mú kí ọ̀pọ̀lọpọ̀ túbọ̀ múra sí i mo rán àwọn arákùnrin sí yín. kí ọwọ́ tí a fi ń sọ̀yà nípa yín lórí ọ̀rọ̀ yìí má bàa jẹ́ lásán gẹ́gẹ́ bí mo ti sọ kí ẹ ti múra sílẹ̀ nítorí bí àwọn ará Macedonia bá bá mi wá sọ́dọ̀ yín tí wọ́n wá rí i pé ẹ kò ì tí ì múra sílẹ̀ ìtìjú ni yóò jẹ́ fún wa kí a má wàá sọ ti yín nígbà tí a ti fi ọkàn tán yín lórí ọ̀rọ̀ yìí. nítorí náà mo rí i pé ó di dandan pé kí n bẹ àwọn arákùnrin láti síwájú mi wá sọ́dọ̀ yín kí wọ́n ṣe ìtòsílẹ̀ nípa ẹ̀bùn tí ẹ ti ṣe ìlérí kí ó jẹ́ pé yóò ti wà nílẹ̀ kí n tó dé èyí yóò mú kí ó jẹ́ ọrẹ àtinúwá kò ní jẹ́ ti ìlọ́nilọ́wọ́gbà ẹ rántí pé ẹni tí ó bá fúrúgbìn díẹ̀ díẹ̀ ni yóò kórè ẹni tí ó bá fúrúgbìn púpọ̀ púpọ̀ ni yóò kórè kí olúkúlùkù ṣe bí ó bá ti pinnu nínú ọkàn rẹ̀ kì í ṣe pẹ̀lú ìkanra tàbí àfipáṣe nítorí onínú dídùn ọlọ́rẹ ni ọlọ́run fẹ́ ọlọ́run lè fún yín ní oríṣiríṣi ẹ̀bùn tí ẹ ó fi ní ànító nínú gbogbo nígbà gbogbo ẹ ó sì tún ní tí yóò ṣẹ́kù fún ohun rere gbogbo gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ẹnìkan lawọ́ ó ń ta àwọn tálákà lọ́rẹ iṣẹ́ àánú rẹ̀ wà títí. ṣùgbọ́n ẹni tí ó ń pèsè irúgbìn fún afúrúgbìn tí ó tún pèsè oúnjẹ fún jíjẹ yóò pèsè èso lọ́pọ̀lọpọ̀ fún yín yóò sì mú kí àwọn èso iṣẹ́ àánú yín pọ̀ sí i ẹ ó jẹ ọlọ́rọ̀ ní gbogbo ọ̀nà tí ẹ ó fi lè máa lawọ́ nígbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yóò dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nígbà tí a bá fún wọn ní ẹ̀bùn tí ẹ gbé kalẹ̀ nítorí ìlawọ́ yín nítorí kì í ṣe àìní àwọn onígbàgbọ́ nìkan ni iṣẹ́ ìsìn yìí yóò pèsè fún ṣùgbọ́n yóò mú kí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí iṣẹ́ yìí jẹ́ ẹ̀rí tí àwọn ènìyàn yóò fi máa yin Ọlọ́run fún rírẹ̀ ti ẹrẹ ara yín sílẹ̀ ní ìgbọràn gẹ́gẹ́ bí ìjẹ́wọ́ ìgbàgbọ́ yín nínú ìyìn rere ti Kristi àti nítorí ìlawọ́ yín nínú iṣẹ́ yìí fún wọn àti fún gbogbo onígbàgbọ́ wọn yóò máa gbàdúrà fún yín ọ̀pọ̀ wọn yóò máa fà sọ́dọ̀ yín nítorí ọ̀pọ̀ oore ọ̀fẹ́ Ọlọ́run lórí yín ọpẹ́ ni fún Ọlọ́run nítorí ẹ̀bùn rẹ̀ tí kò ní òǹkà.